ọmọ yorùbá tàtà ẹ kú àbọ̀ sórí channel yìí tẹ́ ẹ bá ti subscribe ń sọ fún yín fa ẹ subscribe nísìn ká tó máa lọ fíìmù tẹ́ ń wò yìí gangan ẹ wo ìsàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ rí s-u-b-s-c-r-i-b-e subscribe tí wọ́n kọ ní capital letters ẹ fi ìka yín ẹ fọwọ́ tẹ̀ báyìí tẹ́ ẹ bá ti fọwọ́ tẹ̀ yóò di subscribe yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ ẹ ti subscribe nìyẹn gbogbo fíìmù tá à ń ṣe gbogbo taba ti gbé jáde ẹ lè máa rí ẹ ṣe gan. yusufu yusufu sọmọ pé n ké fún ọ n ké fún ọ fa kódà láti bí ọdún méjì sẹ́yìn ń sìn yìí ẹnu mi ọmọ ká ọ ìwọ nìkan sì lọmọ tí mo bí ìwọ nìkan péré ìwọ nìkan péré lọmọ tí mo bí láti ìbẹ̀ ti bẹ̀rẹ̀ yorùbá lè sàn yorùbá lè sàn yorùbá lè sàn tẹ́lẹ̀ ń ṣe é bọ̀ yìí sọmọ pé n ké fún ọ ẹ sì pọ́ǹdì rẹ̀ tẹ́ ń pariwo káàkiri àdúgbò ẹ pọ́ǹdì ẹ̀ tẹ́ ń pariwo fààyè mọ̀ ń ké gbogbo owó àárù tí mo gbà àgbàṣe tí mo ṣe tí mo fi rán wọn sùkúù ṣé yorùbá lè sàn yorùbá lè sàn yorùbá lè sàn lọ́mọ tẹ̀lé káàkiri ni ẹ sì ní àfi dandan tẹ́ ẹ bá gba ìjọba lọ́wọ́ ẹni tó ní nǹkan rẹ̀ látàyédáyé wá ṣe báwọn bòròró fúlàní haúsá ló ní ìjọba nàìjíríà ṣe báwọn ni wọ́n ń ṣe bọ̀ látẹ̀yìn ẹ ṣe wá dìtẹ̀pẹ́ gbà lọ́wọ́ wọn ṣe báwọn wọn ní nǹkan wọn ṣe báwọn lèyìnbó gbé e fún àwọn tẹ́yìnbó gbé e fún tó wípé àwọn ni wọ́n ní àwọn ni wọ́n ń ṣe bọ̀ látijọ́ yìí ẹ wá ń pariwo káàkiri gbogbo ìlú gbogbo àdúgbò yorùbá nation yorùbá nation yorùbá nation ẹ wá mú rẹ ẹ wá ń hó ẹnu yíwó yìí náà mo tún ti pè ọ́ ń sìn ẹnu yíwó yìí lẹwà tẹ́ ẹ jọ ń hó báyìí ẹnu yíwó yìí náà lẹwà tí gbogbo yín jọ ń hó báyìí mo wá ń sọ fún ọ ẹnu òsì ká ọ má bá wọn yorùbá nation yìí ṣe má fa ẹ má pẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn tó níjọba fa èmi ń ké o èmi ń ké fún ọ o ń fún ọ o etí rẹ sì di ọ̀gbọ́. bàbá mi dádì mi ẹ sùúrù ẹ sùúrù ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí wàláì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ. ó dàbí táyé kẹ́hìndé ìdòwú àlàbá kan wá gbé nǹkan kan fún wọn yí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbáwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ní wọ́n ní yìí ọ̀kan wá ní agídí láàrin wọn ìbọn àdá ọ̀kọ̀ ọfà àwọn nǹkan líle líle yìí ni máa mú rìn gbogbo gbà ìní máa mú rìn agídí ni wọ́n fi ń ṣe adarí lórí àwọn yòókù nǹkan tó jẹ́ wípé nǹkan àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta ni òun wá wò á mọ́yà ó lóun nìkan sọ òun nìkan lòun fọwọ́ mu gbogbo àwọn ààyè pàtàkì pàtàkì bí ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún tó jẹ́ ipò tìjọba àwọn nìkan péré ni wọ́n wà ń bẹ̀ gbogbo ibi tó yẹ kí àwọn yòókù kún ti máa ṣe àǹfààní káwọn náà máa róore àwọn nìkan péré ni wọ́n wà ń bẹ̀ àwọn nìkan wọ́n gba gbogbo ẹ̀ òun làwọn ń sọ fún wọn wípé a. Ah, ṣe báwa mẹ́ta báwa mẹ́rin la wà ń di rẹ̀ ẹ jẹ́ ká ṣe ń dọ́gbadọ́gba ẹ̀tọ́ ti táyé kó jẹ́ ti táyé ẹ̀tọ́ ti kẹ́hìndé kó jẹ́ ti kẹ́hìndé ẹ̀tọ́ ti dòwú kó jẹ́ ti dòwú ẹ̀tọ́ tàlàbá kó jẹ́ tàlàbá kẹ́nìkan kan má rẹ ara wọn jẹ Ìlà ń jà fún bàbá kódà níta ń jà yìí gan ọkàn ẹ̀yìn gan ó yẹ kẹ́yìn gan bẹ́wulẹ̀ kẹ́ tẹ̀lé wa. Yusuf ọ̀gbádùn fa. ọ̀gbádùn fa tẹ́mi ló tún sọ pé kí n tẹ̀lé yín ń ké fún ọ fa tí ọwọ́ ìjọba bá tẹ̀ ọ́ tí ọwọ́ ìjọba bá tẹ̀ ọ́ tíjọba bá gbọ́ ọ mú ọmọ ìfọsọ pé ń pérokù ọba èmi ò ní sísì o n ò sì ní kọ́bọ̀ tí wọ́n ná lórí ẹ̀ àròyé tí mo ní ìlú ń ké fún ọ yìí o sì bọ́ ojú rẹ̀ ràn kankan gbogbo ilẹ̀ ń kígbe káàkiri àdúgbò lẹ́gbẹ́ símíkà yorùbá lè sàn yorùbá lè sàn yorùbá lè sàn lẹ́ ń pariwo káàkiri ẹni ò ní síbò o ṣe gbogbo nàìjíríà ò ní dìbò ká tó bí ìyá nigeria láti ń dìbò nàìjíríà sọ wípé kò ní síbò bàbá ẹ ní sùúrù dádì mi tí n bá ń sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ̀yin lẹ bí mi tí n bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ máa tẹ́tí kẹ́ máa gbọ́rọ̀ tèmi náà ogún èèyàn bíi mẹ́rin ogún èèyàn bíi mẹ́ta ìní ẹnìkan ilẹ̀ nìkan wà máyà kò fún táyé wà máyà kò fún kẹ́hìndé kò fún dòwú kò fàlàbà Ìyá ń jẹ àwọn yòókù ni ìyà ń gangan la fẹ́ gbọ̀nù. òǹkàlùkù ọmọ jẹ̀gbádùn kì í ṣe pa níjọba fín ẹ rí i pé gbogbo ẹ̀hónú tá a fi ń hàn yìí à ń ṣe lọ́nà tó jẹ́ wípé kò ní fa wàhálà kò ní fa fìtínà kò ní fa wípé à ń gbémọ sí gan ìbọn àdá ọkọ̀ a fi ń léra wa káàkiri àwa fi rọ́bà kọ́rùn à ń tara wa káàkiri rọ́bà ládùúgbò a ṣe níṣèyí ń bàbá ọ̀nà tá a fi gbà wọ́rọ́wọ́ a sì ń jẹ́ kó yé wọn náà ni àmú wọn lágídí ẹ rí i pé gbogbo ìwọ́de tá à ń ṣe àbọ́lọ́pàájà àbásọ́jàjà wọ́n ń fìyà jẹ àwọn gan gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba yìí gan ọ̀gbádùn á fowó oṣù kówó oṣù yín o á fowó oṣù kún o wọ́n sọ lérí rédíò wọ́n sọ lórí tẹlifíṣàn wọ́n tún gbé símíkà wọ́n máa káàkiri gbogbo àdúgbò pátápátá wọ́n tún ṣe handbill wọ́n máa pín káàkiri wípé àwọn ò fowó kún owó oṣù ẹ̀yin òṣìṣẹ́ gbogbo nǹkan wà wọn lọ́jà gógó ní paríparí wọn ò ní fowó kún owó tí wọ́n tún wá nílẹ̀ ni wọ́n tún máa jẹ wọ́n ni sọ́dọ̀ abẹ́ bàbá ṣẹ́bẹ́yìn náà ṣiṣẹ́ ìjọba rí ṣẹ́bẹ́ ṣiṣẹ́ ìjọba rí ǹjẹ́ fi ń ṣe ọdẹ lọ́sibítà wa hospital wa tẹ̀ fi ń sọdẹ́ ń bẹ̀ ẹ̀ mọ iye owó oṣù tí wọ́n jẹ yín ni ṣebó ní ìgbà tẹ́mi náà máa ya yín lówó wípé kówó oṣù ó tó dé tí a bá ń ṣe yín dáadáa ni ṣé ipò tó ẹkẹ́yìn ó wà náà lè wà yìí bàbá ẹ̀yin náà ronú sí i kìí ṣe jàǹdùkú là ń gbé káàkiri kìí ṣe ìjà àgboro là ń gbé káàkiri ọ̀nà tí gbogbo wa ó fi gbádùn ni à ń lé kò sì wá ká pín bàbá kò wù wá tá a bá pín ṣe bí kọ́dà náà là ń jà fún tí wọ́n bá ń ṣe é dáa tí wọ́n ń ṣe é dáa tí gbogbo nǹkan ronú lọ́rùn ta ni ó ronú pé òun ó pín bí kan tẹ̀ ní ó mọ̀túmọ̀ rẹ̀ ibi à ń lọ́nu bàbá yusufu ó ní agídí ó ní agídí sì ń sọ fún ọ bí ìbá ń wí kan ọmọ wí méjì ni bí ìbá ń bù ọ lọ́tún ọ̀tà pọ́rọ́ ọyọ sósì tí wọn bá tó kí ọ mọ́lẹ̀ ló sì ọ̀tà pọ́rọ́ ìbàdí mi lọ́gbà yọ èyí ń ké fún ọ fa gbogbo oṣù tí ń bẹ́nu ebè lóko kò tẹ́gbẹ̀rún kan tọ́wọ́ ìjọba bá tì ọ́ pẹ́rẹ́ wàhálà ìníyọjú ságọ́ ọlọ́pàá gbogbo ẹnu mo fi sọ ìníyọjú ságọ́ ọlọ́pàá o torí ẹni ọba lóhùn ó bẹ́ẹ̀lì irú ẹni bẹ́ẹ̀ wọ́n tó tì í mọ́lé ni ṣé ọ̀ ń pè ń ké fún ọ ṣé ọ̀ ń pè ń ké fún ọ. bàbá bàbá bàbá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá. èwo ló dé o ah, Yusuf àti bàbá rẹ̀ kí ló dé kí ló sàn méjèèjì. ọ̀rẹ́ mi bá ti bí nínú. No ọmọ yìí rí láti bí ọdún méjì sẹ́yìn ń ṣe yìí yorùbá lè sàn yorùbá lè sàn yorùbá lè sàn ni wọ́n ń kígbe káàkiri àdúgbò gbogbo òlú sílùú wọn láwọn fẹ́ dojú ìjọba bolẹ̀ nígbà tó lè ṣeé ṣe. <laughs> Ah, bàbá yusuf ẹ tí ì tó ṣe làákàyè látijọ́ yìí ṣé bẹ́ẹ̀ gbé kò rí ṣé bẹ́ẹ̀ gbé èkó rí ṣé bá a jọ gbé ọjọ́ ta ṣe bá a jọ gbọ́jọ́ ta rí ẹ̀ ṣe bá a jọ gbọ́jọ́ ta bàbá Yusufu tí mo ti ẹ̀rù pé làjú ni àwọn èèyàn ń gbìyànjú wọ́n ń kóra wọn pọ̀ wọ́n ń fi ìmọ̀ ṣọ̀kan wọ́n ń fọgbọ́n kúnra wọn láti yọ wá kúrò lóko ẹrú ni wọ́n ń ṣe bàbá Yusufu. sáwà lóko ẹrú ni tẹ́lẹ̀ oko ẹrú wo la wà sọ fún mi oko ẹrú wo la wà jẹ́jẹ́ ní oko mi ní ń ilé mi ní sí ń sùn. <laughs> bàbá Yusuf ṣé ẹ mọ̀ pé pẹ̀lú làwọn fa ṣé kò yí ẹ̀yin wípé gbogbo Nàìjíríà pátá oko ẹrú la wà ọ̀dà ẹ̀jẹ̀ láyé yín ká pé ẹ̀yin ni táyé wọ́n bí kan lé yín káyìndé ìdòwú àlàbá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin bàbá kan ìyá kan lọ́jọ́ bí yín ọjọ́ kan náà wọ́n sì bẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá gbé mọ́tò tirẹ́là tuntun kan pé tọ̀ ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa fi jẹun owó títí ẹ̀là ìbá ń pa ẹgbà dẹ́rẹ́bà sí ẹgbà kọ̀ńdọ́ sí ẹ máa pín ẹ máa sá dọ́gbadọ́gba táyé wá wà mọ́yà torí pé òun máa má dárìn ni ìmọ̀ ọmọbẹ̀rin ni ìmọ̀ ọmọkọ̀rin ni ẹ̀rù wàhálà kankan ò sì bá ń jojúmọ́ òun máa múra àjálẹ̀ ni kẹ́hìndé ni àáfàá ni ìdòwú ni pásítọ̀ ni àlàbá ni babaláwo ni ṣùgbọ́n táyé yìí wàláhì kò bẹ̀rù fìtínà gbogbo ògbò ó máa múra àjárìn gbogbo bó wo aṣọ tuntun yọ fàdá sábẹ́ bó wo aṣọ tuntun tí ń lọ yídì yọ fi ọ̀bẹ kọ́ ìhà ní báyìí gbogbo ìgbà ló ń múra ogun ẹ̀rù gbogbo àmẹ́tẹ̀ẹ̀ta wọn ń bà á wọn ò lè gbẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ mọ́ nìkan ní jẹ gbogbo ẹ̀tọ́ wọn papọ̀ ìní wọn ń gbìyànjú láti ṣe wọn ò sì láwọn ó nàìjíríà gan láti ilẹ̀ wá gbá ẹ ṣe dáadáa táyé ṣe dáadáa ẹ̀tọ́ àwọn yòókù Àjíǹde fún un ẹ̀tọ́ àlàkò tí ẹ̀ nídìí pẹ́ fún ẹ̀jọ́ pé pé kalẹ̀ ẹ̀ pè ní ẹnìkan ò jọ ẹnìkan lọ́nà ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tẹ́bẹ́ ẹ̀jọ́ níní ẹ̀jọ́ fọwọ́sowọ́pọ̀ ẹ̀ mójútó mọ́tò tẹ̀ yanjú owó tí bá mú wá èrè tí mú wà ní ilé ẹ̀jọ́ máa pín déédéé ẹnìkan ò jọ ẹnìkan lọ lórí rẹ̀ bàbá Yusufu nítọ̀ ní táyé bá fárígá dẹ́rù ba àwọn yòókù kò sí ẹnu tí kò sẹ́ni tó wá lè gbéra nù wọn wípé òun tiẹ̀ fẹ́ gbẹ̀tọ́ òun àbóhùn tiẹ̀ lè súnmọ́ bí ẹ̀tọ́ wà gangan àwọn yòókù wá ń jẹ̀yà òun wá ń gbádùn bàbá Yusuf tó yí ọsọ láti. ń bọ̀. tọ́lẹ̀ tiẹ̀ ń làwọn ọmọ yìí ń jà fún un tọ́bọ̀ wá yí ẹ̀yìn gangan ni ó yẹ kájọ bọ́ra lẹ̀ papọ̀ ni. Ah, ọ̀rọ̀ tó ń sọ yé mi. ó ti yé mi gbogbo tá a fi wà lẹ́kọ̀ọ́ olórí sọ́jà gbòòrò haúsá ni olórí ọlọ́pàá gbòòrò haúsá ni olórí kọ́sítọ́ọ̀mù gbòòrò haúsá ni olórí nepa gbòòrò haúsá ni olórí gbogbo tíjà gbogbo àgbáyé pátá gbòòrò haúsá ni. olórí dókítà gbogbo àgbáyé bùrùrù haúsá ni ní pọ́ọ̀tù ibi tí nǹkan òkèrè ti ń wọlé bùrùrù haúsá lọ̀gá gbogbo wọn gbogbo kòtò wà nàìjíríà pátá bùrùrù haúsá yìí nìkan lọ̀gá ọdẹ àtúwápẹ́ nínú ẹbí náà ni gbogbo ogún mọ̀lẹ́bí pátá ti ń lọ bí ọgọ́rùn-ún kẹ́nìkan wá jókòó lé sẹ́mìrì ogún wọ́n lẹ́yìn tó ọ̀ṣọ́ òótọ́ ni ó ti yé mi náà báyìí Yusufu ọmọ mi lọ jẹ́ ṣùgbọ́n ń dọ̀bálẹ̀ fún ọmọ bínú mo ṣì ọ́ púpọ̀ mo ṣì ọ́. a ah, bàbá bàbá bàbá ẹ má dọ̀bálẹ̀ ìgbà tó lọ́n ti ní kó yé yín yẹn inú tèmi gan ti dùn. bí bàbá ti wáyé pé yorùbá nation sìn ẹ̀yìn ò ní now now now yorùbá nation now now now. ṣé gan tí ẹ wo fíìmù mi yorùbá nation now now now now now ẹ ṣé gan tẹ́ ẹ bá ti subscribe mo ti sọ fún yín o ẹ wo fíìmù yìí dáadáa nísàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ rí tí wọ́n kọ subscribe subscribe ẹ fi wá fìkà kan tẹ̀ tẹ́ bá ti fìkà kan tẹ̀ yóò wá di subscribe yóò wá gba àgùnsẹ̀gbẹ́ ìyẹn ni wípé gbogbo fíìmù tá a bá ti ṣe jáde ẹ ti lè wò ó ẹ máa rí gbogbo ẹ̀ èyí tá a bá tún wá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀yin lẹ kọ́kọ́ máa rí ó jẹ́ yọ̀ọ̀kan ó jẹ́ méjì ó jẹ́ mẹ́ta ẹ ní dààmú rárá kẹ́ rí ìtumọ̀ subscribe nìyẹn tẹ́ ẹ bá ti subscribe yẹn ẹ ti láǹfààní sí gbogbo ẹ̀ ẹ subscribe.